ìyà ò tó yà là ń sọ pé kò ní da fẹ́ni tó lù mí bí àbá tó ìyà bọ̀dá ọ̀nkú ẹjọ́ ẹ dákun ẹ má bínú làwọn máa pariwo Anthony Joshua abẹ̀sẹ̀kù bí òjò ilé wa tó jẹ́ ọmọ orílẹ̀-èdè méjì papọ̀ ni ó ti fìyà jẹ akẹgbẹ́ rẹ̀ Franklin tó jẹ́ ẹni àkọ́kọ́ tó ń léwájú nígbò àwọn tó ń ja ẹ̀sẹ́ nígbò orílẹ̀-èdè àgbáyé tẹ́lẹ̀ rí ìyẹn Anthony Joshua ó ti fi ìyà jẹ akẹgbẹ́ rẹ̀ eléyìí tí wọ́n jọ pàdé ní àná ọjọ́ sátidé ìyẹn Jamin Franklin Anthony Joshua tó jẹ́ ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n ni tó sì tún jẹ́ heavyweight champion òun ni ó fi ìjà pẹ́ẹ́ta pẹ̀lú Jamin Franklin tí ó sì nà án ní ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta léra wọn alákọ̀ọ́kọ́ ohun tó gbà ń bẹ̀ ni one one eight to one one one ẹlẹ́ẹ̀kejì ní round two ló ti gba one one seven to one one one bákan náà round three ló tún ti gba one one seven to one one one ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè britain náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní jáwé olúborí padà lẹ́yìn tó ti ní ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ nínú àwọn ìjà eléyìí tó ti jà sẹ́yìn ọ̀pọ̀yẹmí oyinwọlá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán wisdom yard